كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أرقى بكم الله أوريب بوبا ني جوكو نكاح تواي غني أصر لوري أموريش يوم أبتين أكبر لي سان أوريكو بني ohun tí a fẹ́ yẹ̀wò lẹ́nu òun náà ni ìṣe kan tó fẹ́ gbalẹ̀ láwọn àwùjọ mùsùlùmí kọ̀ọ̀kan bó tiẹ̀ jẹ́ pé kò bá ìjìnlẹ̀ ìṣẹ́nà tó ṣiṣẹ́ láti kọ́ wa kò bá mú so àpá oníkíra yìí pe àkíyèsí sí òun náà ni. Thank you. kí ni òun náà ni àlùmọ̀gbálá ti mọ̀gbó mímọ àwọn gbogbo owó orí àwọn ọmọbìnrin tí a fi ń lọ́kọ. ó ní lẹ́sẹ̀ mi náà islam ti ń fẹ́ nọ́bẹ̀rẹ̀ màdìyà àlẹ́sì tó sẹ́kẹ̀rù àlà àfikárẹ̀ kọ́ ìfẹ̀tẹ̀ mi náà náà. kò sí nínú islam rárá ìròrí búburú tó gba orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa mú wọn mú owó orí àwọn ọmọbìnrin wọn wọ́n tó fi jẹ́ pé tá a bá lọ fún ákùdù nìkà á rí i pé táwọn èèyàn bá ń jáde níbi tí wọ́n ti lọ sùn yìí kò ní fẹ́ sí ọ̀rọ̀ méjì tí wọ́n máa jọ fi ẹnu pajú pé iye fígọ̀ kẹ́nìkan san lówó orí fún ọmọbìnrin kan lọ bí ìgbà tá a bá ní competition owó la lọ wọ́n ẹ̀ ó ní obìnrin tá a fẹ́ fi lọ́kọ kì í ṣe ọjà tá a fẹ́ tà abdulrahman abdulrahman lọ́ba abdulrahman kí ni notebook mi kékeré yẹn gbà lọ́wọ́ ó ní kò sí nínú islam rárá ká sọ ọmọ ẹni dọjà tá a fẹ́ tà tó ní òwò àwọn gbogbo torí pé aburú tó pọ̀ tó wà nínú ní máa jẹ́ kówó orí obìnrin ó wọ́n nínú aburú yìí ó ní jáàlá akitara shabab asban wa akitara banat àwárẹ ọwọ́ owó orí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ dàpọ́n láéláé bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń dé menopause sílẹ̀ àwọn òbí wọn situation lẹ́wà ò débi báyìí àdúgbò fọlọ́n àwa ni láwọn problems ní owó orí wíwọ́n kọ́ ni problem tilẹ̀ wa tí yorùbá bá sọ pé owó orí wọn lẹ̀ yorùbá a sọ fún tó kórè káàkiri tó bá délẹ̀ ibo a mọ̀ pé ọ̀fẹ́ ni wọ́n ń fà wá lọ́mọ ńlẹ̀ yorùbá bẹ́ẹ̀ náà ni kéèyàn bá tiẹ̀ wá ní òkè àwọn èèyàn ṣe mùsùlùmí tó bá lọ ilẹ̀ haúsá gan níbi tá a ti sọ pé ibẹ̀ ni islam gbà dọ́dọ̀ wa a rí i pé owó orí obìnrin a máa wọ́n bẹ̀ yẹn náà kí ọ̀dọ̀ wa ń bí ìlọ so ọlọ́run fi dáadáa yìí sáàárín àwa ọlọ́run wa jẹ́ ká da àpọnlẹ̀ níbi nǹkan tó ṣẹ́kù bí tilẹ̀ haúsá ṣẹlẹ̀ wá wò kó wọ́n tó kò lẹ́gbẹ̀ẹ́ tilẹ̀ lágbáwá rárá rárá ibẹ̀ gan sì ni arùkú ẹkẹ́kọ̀ọ́ súnà ti ṣàn wá sọ́dọ̀ wa nílẹ̀ wọn bí ta bá wà lọ́wọ́ fẹ́ tí ò tí ìfẹ́yàwó ó ṣeé ṣe kó jẹ́ nǹkan ní ìlú ń bàjá bí kó sọ pé òun tí ì ríṣẹ́ àbí ó ti ríṣẹ́ iṣẹ́ tó ń ṣe ò tí ì tó ń ṣàwó jọ débi tó lóun fẹ́ rí lé gbà àbáwọn nǹkan míì tó yàtọ̀ sí kókó owó orí ta fẹ́ san owó orí kì í sábà wọ́n lẹ̀ wá in fact in the past ten years ní ìrántí pé mo tí ì lọ nìkan kọ̀ǹtẹ́ nìkan ti gba fifty thousand lówó orí usually token ni bí kan fún yàn ní ten thousand bí five thousand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí ẹni pé a kì í sanwó orí rárá rárá ńlẹ̀ wá ni eléyìí ò sí no problem tiwa ṣùgbọ́n problem tiwọn ni ní ilẹ̀ lárúbáwá lọ́dọ̀ wọn lèèyàn ti rí ọ̀dọ́ tó ti graduate tó ti ríṣẹ́ tó ti gun mọ́tò tó ti ní flat tẹ bá wá bí àyù máa rí àní rárá tẹ bá ní kí ló dé àlùmọ̀ sí ìlówó orí torí gold raw gold ni wọ́n máa ń gbà lọ́wọ́ wọn mo mọ ti libya níjẹ́ tí wọ́n sọ ti libya pé èmi gbé láàrin wọn ni àti libya fún wẹ́ ẹgbẹ̀ ti saudi so táàfà yìí bá sọ̀rọ̀ bá àmọ́ bí situation ọ̀dọ̀ wọn ṣe rí tó fi ń sọ̀rọ̀ bá ó ní a máa wá jẹ́ ọmọbìnrin ó pẹ́ nílé bàbẹ́ ẹ̀ ọ̀dọ́ náà ti máa wọ ọkọ̀ sí something nígbà míì kó tó lè fẹ́yàwó aburú ńlá lélẹ́yìn now tí ilé obìnrin bá tí ń pẹ́ nílé bàbẹ́ ẹ̀ tọ́dọ̀ náà ń pẹ́ ń tan tí ò tí rà á ya aburú mi ò máa ṣẹlẹ̀ kí ni kòrò kẹsí ìrìnlẹ̀ àwòlá عن طاعة آبائهم وأمهاتهم وتمردهم على العادات الطيبة والتقاليد الكريمة الموروثة ó ní àwọn èèyàn ó máa yapa sí ìṣẹ̀dálẹ̀ tó mọ́ tẹ́nítẹ́ní tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ alápọ̀nlé tá a mọ̀ mọ̀ wá nípa nìka kí ni ìṣẹ̀dálẹ̀ ọ̀hún ìṣẹ̀dálẹ̀ ọ̀hún ni pé ká bá obìnrin nílé ńgbà tá a bá fẹ́ ìyẹn ni pé ká bá àbálé lára ọmọbìnrin kọ́mọkùnrin ó má sì mọ obìnrin rí ó jẹ́ pé àkọ́kọ́ tí ó mọ̀ lóbìnrin náà ni ìyàwó ẹ̀ tó bá fẹ́ sílé ṣùgbọ́n tọkùnrin bá ti pẹ́ ń ta tara ẹ̀ ń béèrè tí ó sì láǹfààní àti fẹ́yàwó torí wíwọ́n owó orí àbí tọ́mọ obìnrin náà bá ti pẹ́ lórí pé kò tí ì rẹ́ni tó lè afford láti sanwó orí láti fẹ́hùn ẹ̀ẹ́n tara ń béèrè yóò máa di tá a máa dá ọgbọ́n kọ́gbọ́n tọ́lọ́run ìyọ̀ǹda fún ni láti máa dá tá máa dá láti fi bọ̀ so yóò máa jẹ́ kí ìṣẹ̀dálẹ̀ dáadáa tá a mọ̀ mọ̀ wá nílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá ìtìjú ni kéèyàn ó fẹ́ fẹ́ ọmọ kó má bàa ń lé kó má bàa ní àwọn ilẹ̀ ibì kan ni wọ́n ti ní ìtìjú ni kí wọ́n bá obìnrin ń lé àbí ó fẹ́ dàbẹ́ ẹni pé bẹ̀rẹ̀ tí wọ́n ń sún lọ sí kọ́lọ́n bá wa dá padà sí bó ṣe yẹ kó rí agbọ́ táwọn ọ̀dọ́ kan ní táwọn bá fẹ́ obìnrin táwọn wá bá ń lé àwọn ò lè padà sílé bàbá ẹ̀ gbogbo ló ti ń bọ̀ ó yẹ kó ti wà experienced àwọn ò ní táìmù láti máa gbọ́ mẹ́ẹ̀dì ẹ̀sìn ẹ rí i pé fitra tó ti kúrò pátápátá lára rọ àwọn eléyìí nílẹ̀ lárúbáwá èyí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin yẹn nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn gan-an kò fẹ́ dójú ti àtàwọn fámìlì ẹ̀ wọ́n á fi ṣe òkú òru ni ìyẹn ni pé ààbò láṣìírí kò ní jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé wọn ò wá so eléyìí la fẹ́ káwa náà ń sìn àwa náà wà situation tó jẹ́ pé èyí tó pọ̀ nínú àwọn sisters wa látara ẹ̀kọ́ tí wọ́n láwọn ń kọ́ western education sunna tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ high institution ká tó gbọ́ which is the case agaga in the southern part of nigeria nínú nǹkan tó dẹ̀ fà á ni wípé kò sí sunna ta higher institutions ní sunna wà nílẹ̀ unlike unlike ilẹ̀ haúsá a rí pé àwọn ìzálà wọ́n gbìyànjú láti tan ẹ̀sìn ká láàrin àwọn èèyàn wọn tó ti jẹ́ pé tí àwọn bá lọ sí the average ìzálà mosque wọ́n máa ń láwọn àfáà tó máa ń dá wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú èdè haúsá so èèyàn ò ní èdè pé kó kàwé rẹpẹtẹ kó tó gbọ́ sínú ẹ̀yẹ tẹ́ ẹ bá wo àwùjọ ti wa down south ní south west tẹ́ ẹ bá ti réyàn tó gbọ́ sínú ẹ̀yẹ ó ṣeé ṣe kó jẹ́ pàtàkì institution àbí kó rìn máwọn abẹ́rẹ́ ló ti pẹ̀lú mọ̀ sọ̀rọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa wọn ò rí gbọ́yé kí ló fà á torí pé èdè òyìnbó nìkan la fi disseminate information sunna so ẹni tí ò bá ti kàwé tó tún di láàdírà ọ̀gbìnlẹ̀ haúsá àwọn tó ń ti wíbárò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ti wíbárò tó ń tẹ̀wà yẹn àwọn tó ń ṣaláàrù tó bá ṣiṣẹ́ alẹ́ wọn tó máa darí jọ sí mọ́ṣáláṣí ẹ̀rọ afá ìzálà tí a máa kọ́ wọn ní súnà láì mọ one alphabet english àwa tí ẹ̀ máa ń feel so proud pé kó jẹ́ pé gbogbo tá à ń bára wa sọ èdè òyìnbó yẹn là ń sọ èdè òyìnbó náà kì í dẹ̀ ṣe pé yanjú but à ń sọ ṣáá so ibi tí mo lọ lọ rèé wípé àwọn tí ọlọ́run ò bá ní kí wọ́n láǹfààní àti ní circular education àǹfààní sódẹ̀ yìí ó ń jìnà sí wọn àwa ọ̀dọ́ ta láàgbá institution kọjá nìkan ló dàbẹ̀ ni pé à ń ní àǹfààní so tá a bá wá gbìyànjú láti jẹ́kun lọ́wọ́ dáadáa láti máa disseminate ẹ̀ ká máa fi àwọn nǹkan tá a bá ká máa fi dé gbígbá àwọn tí wọ́n ṣẹ̀wá kalẹ̀ jẹ́ pé àwọn ọmọ òyìnbó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí àárín wa nìkan náà ni a máa mọ so àfà ní nínú aburú tí ọ̀wọ́n owó orí kó bá àwùjọ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dálẹ̀ dáadáa ẹ̀mí ó máa fọ̀ ọ́ látara pípẹ́ wa ń lé ara ó máa béèrè àwọn náà máa wá dọ́gbọ́n sí i tí ò wá yẹ kó jẹ́ ní tá a máa fi yangàn là á fi yangàn òun ni pé ọmọ tá a bá bá ń lé á lè padà èyí tó yẹ kó tì wá lójú kò ní tì wá lójú mọ́ mo wá fẹ́ padà síbi ọ̀rọ̀ àwọn sisters wípé ọlọ́run ọba ló ṣàánú àwọn sisters wa kan fi gbọ́ súnlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ òbí òkè ẹ̀fẹ́ fún mò ń gbọ́ súnlẹ̀ yìí torí wọ́n ti rò wọ́n pé pé tó bá ti lóun gbọ́ súnlẹ̀ yé báyìí làgbé gbòdì ọmọ ọmọ so èyí tó pọ̀ fún àwọn sisters wa environment ó ti affect wọn gẹ́gẹ́ bù kan wọ́n tó níyàn fún sí súnà ilé ike wà àdúgbò kọ́ wọn ní súnà àsàlátù tí wọ́n kí àwọn fà wọ́n lọ ní súnà ó dìgbà tó bá wá dé ada college of education àbí university àbí poli kan kó tó gbọ́ súnà yìí ṣẹlẹ̀ wọ́n pé iṣẹ́ kíṣẹ́ àti ṣẹlẹ̀ ọmọbìnrin ó dédé lẹ́bùn yẹn táwọn náà bá ti wá bọ́ sínú yìí wọ́n á fẹ́ lò ìtókù nù gba àwọn lókè táwọn fi òbí ọlọ́run ọba ẹ̀yin tó wá yẹ kẹ́ ẹ jẹ́ ìkúnlọ́wọ́ dáadáa fún wọn àwa rí i pé nígbà míì ẹ̀sìn jẹ́ ìkúnlọ́wọ́ yìí so brọ́dà mi àwa ní òun náà sísá yẹn ah, but òun ò lè kó ọ̀pọ̀lẹ́ tí o bá ṣe virgin he has the right nítorí ọlọ́run ìpè kéèyàn ṣojú kòkó bíkìrì virgin òun ló dáa tó ti yé wa ṣùgbọ́n afẹ́ká mọ situation ilẹ̀ wa wípé èyí tó pọ̀ nínú àwọn obìnrin wọ̀nyí ọlọ́run kan ṣàánú wọn ni wọn ò lè fún lọ́wọ́ láti lé so èyí tá a bá wá bá wípé àbá nílé afẹ́káwà jẹ́ aláṣìírí dáadáa kájáṣọ bóra fún káàbò láṣìírí yẹn nǹkan tí mo sọ wọn nìyẹn so òun ni mo sọ pé nílẹ̀ lárúbáwá ó tì wọ́n lójú environment wọn dé assist wọn láti má jábàálẹ̀ wọn environment tí wọ́n assist wa kápó lè sọ pé náà environment yóò assist so that ó dìgbà tí wọ́n àwọn ọmọ tiwa yìí bá ń dàgbà but àwọn tá a jẹ́ brothers gan mélòó nù wa ní sọ pé òun ò tó dùn ìwò yìí kó n tó má rí àwa náà lọ secondary school a lọ gbogbo ẹ̀ a ti ṣe ráàmù yẹn ká tó tí ń ka mítà tí ló máa ń ka mítà fún un so afẹ́kàjọ torí tọ́lọ́wọ́n ọba ká máa fi àánú ká máa fi tẹ́ńtà well justice tó yé na tó ń tà sọ nìyẹn. now ìkẹta nínú aburú yìí <clears throat> òun ni pé ọ̀wọ́n owó orí a máa fa kó jẹ́ pé ẹni tí kì í ṣe kófúkò fóbìnrin ẹni tí ò máa jẹ ni ó máa padà fẹ́ nígbà tó wá jẹ́ pé ẹ̀sìn obìnrin ló yẹ tó dìtámìn irú lẹ́sùn lọkùnrin tó máa fẹ́ àfẹ́ tí obìnrin ó fẹ́ ní tóun já àpáàtì wọn ò ní gbádùn ara wọn afẹ́kẹ́ni tó fẹ́ kó ipò rẹ̀ kó ṣe déédéé òun nínú àgbọ́yé ẹ̀sìn àbí kó jùlọ ìyẹn ló dáa jù kúrò òun yẹn ọkùnrin láti kó jẹ́ ìmáàmùlé ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn tó gbẹ́sìn yìí kò sówó lọ́wọ́ wọn láti san owó orí fáwọn òbí ń béèrè tí a máa ṣẹlẹ̀ ni pé àwọn tí ò jókòó tẹ̀sí tí wọ́n tara bọ náírà wíwá tààrà àwọn ni a máa mú ọmọ yín lára àwọn ọmọ yìí ló máa wá sọ́fà gbẹ̀yìn torí pé tí wọ́n bá délé àwọn ọkọ yìí táwọn bá ń ké kúránì tí wọ́n ń ké hadí tó ń sọ̀rọ̀ orí ọ̀pọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òní jọra so wọ́n ní nínú àbòsí tí ó máa ṣẹlẹ̀ látara kówó orí ti wọ́n òun ni pé àwọn tí ò lẹ́tọ̀ọ́ láti fún lọ́mọ ni ó máa padà wá rọ́mọ bó ṣe jẹ́ kó ń ṣẹlẹ̀ ń sìn náà owó orí kọ́ni ti wá ṣùgbọ́n àwọn òbí máa ń wo many things ní ọba ti lọ tọrọ ọmọ wọn ẹni tí wọ́n bá ní báńkì ló ti ń ṣiṣẹ́ òun ló yẹ ká pàdé mọ́ nípa akọ́ rẹ̀ ti débi wá tiẹ̀ síwájú òun lọ̀pọ̀ fámìlì ó máa bẹ lọ́run tó kò gbọdọ̀ bọ́ mọ́ àwọn lọ́wọ́ àtàwọn ọṣẹ́ míì tó jẹ́ pé wọ́n yára pawó owó ọ̀hún jókòó àlá ló kò sí nǹkan tó kan fámìlì pẹ̀lú yẹn so eléyìí wọ́n wà nínú aburú tí ó máa wá látara ojú kòkòrò owó pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú owó orí bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé aburú kan tó ṣe kẹrin àfààní yóò máa fa kí ọkùnrin ó máa ní àdìsọ́kàn búburú nípa àwọn fámìlì ìyàwó ẹ̀ àwa kọ̀ọ̀kan tó jẹ́ pé ń gbà fẹ́ ṣe nìkan ipa wa kàn kan tí wọ́n ní ká wá ní fámílì àná ní fámílì ìyàwó a máa ń dunnú sí wọn lẹ́yìn tá a bá mú wọn bẹ̀ tán a tún máa ń tí wọn pẹ̀lú dáadáa ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé bí ewu bí ewu bí ìjà bí ìjà ló fi múyàwó tó pa ara rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ló pání tó bá tó kó gbogbo nǹkan tí wọ́n fẹ́ lọ fún wọn á dì wọ́n sínú so tó bá tiẹ̀ padà wá jẹ tọ́lọ́mọ bá rọ̀ lọ́rọ̀ àti fífílọ̀ pé òun fẹ́ wọ́n ti bàbá ìyàwó òun àbí òun kú ìyàwó òun kan kó nǹkan fẹ́ fi nǹkan ṣẹwọ́ sí a difficult èyí tí ó máa fi ránṣẹ́ sí wọn wọn ó sunkún sunkún á ò bá tiẹ̀ fi nǹkan ránṣẹ́ sí dáàbì tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó máa wá naturally ní out ìfẹ́ out pé ah, àwọn ẹbí yẹn máa dá sí mi o ṣùgbọ́n mò ń sọ mi ò sọ pé ó dá ká máa ṣe bẹ́ẹ̀ o even táwọn àna yìí bá difficult tó jẹ́ pé wọ́n fara ní wá wọn ká tó rí ọmọ wọn mú ká dúpẹ́ kọ́lọ̀ tó wọ́n tọ́ ọmọ wọn dá láti rí fẹ́ so a gbọ́dọ̀ fi irú táwọn fi pàdé wa a gbọ́dọ̀ fi san fún wọn tọ́lọ̀ bá padà wá rọ̀ wọ́n lọ́rọ̀ ká mọ̀ wípé àdánwò tí wọn lọ́wọ́ bá ti mú bá wọn yẹn àwọn fèèlì ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ wá fèèlì náà àdánwò tiẹ̀ àdánwò tiẹ̀ wá ni pé ọlọ́run lágbára pé kí wọn náà má lóye ẹ̀kọ́ mọ́ wọn kó má lọ bẹ ìgbàgbà wá ní dájú ẹ̀ tọ́lọ́mù bá wá ṣe bẹ́ẹ̀ ó wá jẹ́ pọ́wọ́ tiẹ̀ náà jí sówó òun lè sọ rẹ́ǹtì ẹ láì máa bẹ̀ wọ́n òun lè sanwó skul ọmọ ẹ ò lọ ní kó lọ báwọn ìyá ẹ máa gbogbo skul wà lọ́wọ́ wọn tí wọ́n máa wá jẹ nìyẹn pẹ̀lú ojú àná wá ṣọpẹ́ fọlọ́mù ọba má wù wọ́n ti ṣe sí ẹ wọ́n ṣọpẹ́ the nine student tó ti yé wa ṣùgbọ́n àfáàǹtì àkíyèsí pé ọ̀wọ́n owó orí àti ní máa takú pé kẹ́ni tó fẹ́ fọ́mọ ẹni ò bá mú gbá wá kó má wò wá ẹni tí ó máa fà ní pé ẹ̀mí àwọn ọkùnrin ó máa gbọgbẹ́ sáwọn àna wọn ó dẹ̀ ń in reality. ó ní tó bá jẹ́ pé bó ṣe rí rèé tówó orí bá ń wọ́n àwa fẹ́ mú wa létí pé owó bí ó máa wọ́n òun ní ìpìlẹ̀ òun tó jẹ́ sọ́nà bó ṣe ńlá bó ṣe fi kọ́ wa ká má máa wá rò yìí pé tówó orí ò bá tó nǹkan àbí tọkùnrin ò bá dààmú tó nǹkan kò ní mọ iye ọmọ mo ti wà níbi táwọn kan ti ń sọ wípé brọ́dà kan ti pa lórí sísà tó ń wá ṣùgbọ́n kó ìpàdà tó wọ́n nítorí pé bí wọ́n ṣe dùn mọ́ ni wọ́n rí yẹn tí wọ́n bá ti mú ọmọ ọlọ́mọ sọ́dọ̀ tán wọn ò mórè wọn a máa kojú ọmọ gbolẹ̀ ni ó pọ́sibù kò jẹ́ pé bọ́pọ̀lọpọ̀ aṣọ yẹn yẹn lóòótọ́ àwọn wá rò pé tí wọ́n bá dààmú tí wọ́n para para para táwọn ní kò tí ìyá kò tí ìyá ìyẹn ló máa jẹ́ kí wọ́n mọ iyì ọmọ tó dẹ̀ tó ń sọ tí mò ń sọ yìí àáfà ni tí ó dẹ̀ yẹ kéèyàn bá rẹ̀ lẹ́nu àáfà ìyàwó anisha rahmanahu ó ní òun gbọ́ lẹ́nu òjíṣẹ́ ńlá tó sọ yìí pé ẹ̀lámi yóò ní ìbára à nínú oríire obìnrin nínú báràkà obìnrin ṣàìsírò xébàtì ha ni pé kó ṣe xébà ẹ̀ ní rọrùn ọkùnrin ṣíṣe xébà ní rọrùn ni pé kó má fi ohun chip tọkùnrin bá àbúrò ṣe tó dẹ̀ sọ pé òun gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mo ti rí yìí tó sọ pé òun dẹ̀ láì rọ́ọ̀dà yẹn o mo lè láìkẹ́ ẹ̀ṣẹ́ kí wá ló sọ fún òun ló mọ̀ tí rẹ̀ dìde torí kí ni wà ní ránṣà sọ bóyá the female space wọ́n sọ wípé it's unladylike kéèyàn wá the first time pẹ̀lẹ́ sọ pé òun ti gbà kó ti tífìn rẹ̀ àwọn èrò ìjà ìléyà nìwọ̀nyí wàláhì so aisha ní nínú oríire obìnrin tẹ̀síro khutbataha kéèyàn ṣe khutba ẹ̀ ní rọrùn pé brother ẹlẹ́yìnfẹ́ ọ̀ ṣe ti rẹ́dì ẹ rẹ́dì no problem with me even tó bá jẹ́ the very first stage tó bá dá lójú pé gbogbo information tẹ kó òun lé nípa bẹ́ẹ̀ nìyẹn ṣe rí